الله أكبر ohun tí a bá ní láti ṣe fún ìdàgbàsókè àti ìlọsíwájú orílẹ̀-èdè yìí òun ni ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe òun ló sì gbọ́dọ̀ máa jẹ wá lógún ní gbogbo ìgbà ẹ jẹ́ á mọ̀ pé lábẹ́ bó ti wulẹ̀ òkọ́ rí a ò ní orílẹ̀-èdè míì tá a lè pè ní tiwa yorùbá sì bọ̀ wọ́n ní tẹnitẹni tí kì í sá ń ta ata torí ìdí èyí ilẹ̀ bẹ̀rẹ̀ yóò tún dáa síwájú jù báyìí lọ àṣẹ ẹ kú dédé àsìkò yìí ẹ sì káàbọ̀ sí ojúlẹ̀ṣẹ̀ amóhùnmáwòrán Sunna TV Yorùbá ìlú Kútọ́nù la fi kalẹ̀ sí nílẹ̀ Bẹ̀nẹ̀ olómìnira ìwọ̀nyí ni àwọn àkójọpọ̀ ìròyìn lédè Yorùbá Adéyínká Adéwọ̀yìn lóníròyìn yín ká tó máa lọ ká máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pàápàá gbogbo ẹ̀yin tí ẹ ti yan ojúlẹ̀ṣẹ̀ ìláyò tí a ò lè ṣe kẹ́ ẹ mọ́ wò wá yálà láti orí ẹ̀rọ dìkódẹ̀ strong yín àbí gbogbo ẹ̀yin tẹ̀ ti darapọ̀ mọ́ wa láwọn ojú òpó wa lẹ́kànnì ayélujára àrò gbogbo ẹ̀yin tí ẹ ò bá tíì ṣe bẹ́ẹ̀ kẹ́yìn náà darapọ̀ mọ́ ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn tí wọ́n ń jẹ àǹfààní amóhùnmáwòrán Sunna TV Yorùbá pẹ̀lú dídarapọ̀ mọ́ wa lórí Facebook Twitter Snapchat TikTok Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ làǹfààní tún wà fún yín láti máa wo àwọn àtúntẹ̀ àwọn ètò wa lọ́lọ́kanòjọ̀kan níkànnì ti YouTube nígbà tí ẹ bá tẹ Sunna TV Yorùbá tẹ̀sí darapọ̀ mọ́ wa níkànnì YouTube kẹ́tẹ́kẹ́tẹ́ lẹ́mọ̀ wá tẹ́sí máa gbádùn àwọn mẹ́rin ètò tá a ní fún yín ọlọ́run ọba ọlọ́jọ́ ni yóò jẹ́ kí àjọṣepọ̀ àwa àti yín kó tẹ̀síwájú lágbára ọlọ́run ẹ káàbọ̀ sábàlá àwọn àkójọpọ̀ ìròyìn lédè yorùbá àwọn gómìnà méjèèjìlá tí ń bẹ nílẹ̀ bẹ̀nẹ̀ ó ní wọ́n panupọ̀ sí ìpàdé àpérò kan ní gbọ̀ngàn ilé ìtura link hotel tó wà nílùú lókòsá ìpàdé ọ̀hún ó ní wọ́n pè ní ìpàdé àlàáfíà ìdàgbàsókè àti ìlọsíwájú fún orílẹ̀-èdè yìí nínú ọ̀rọ̀ agbẹnusọ àwọn gómìnà tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní àwọn gómìnà ọ̀hún ní àwọn kóra àwọn jọ pẹ̀lú mínísítà tó mójútó ètò àlàálẹ̀ àti ìjọba àwa wa alàgbà Raphael Akọtẹ́yán tí mọ́ ẹnìkejì ẹ̀ fún iléeṣẹ́ mínísítà fún ètò ààbò àti ọ̀rọ̀ abẹ́lé Alassane Seidu ó ní nínú ọ̀rọ̀ táwọn sọ ó ní bí ètò ààbò yóò ṣe fi ẹsẹ̀ múlẹ̀ tí ìjọba àwa ara wa yóò sì tún máa lọ gerege bákan náà ló sọ ọ́ di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ àti ojúṣe tó jẹ́ ti àwọn gómìnà làwọn tó ń jíròrò níbi ìpàdé ọ̀hún àkọ́kọ́ irú ẹ̀ ní lọ́dún dèmí fẹ̀ǹtẹ̀ wà yìí wọ́n sì ti wá ń sọ wípé àwọn ò ní fi mọ bẹ́ẹ̀ àwọn yóò túbọ̀ tún máa tẹ̀síwájú nínú irú ìpàdé bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. wọ́n ti sọ ọ́ di mímọ̀ pé ìjọba ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ gidi láti gbógun ti àìsàn kọ́lí tó ń pa àwọn ohun ọ̀sìn abìyẹ́ nílùú Kútọ́nù ẹni tó sọ̀rọ̀ ìdí mímọ̀ fáwọn oníròyìn ni Bùbákà Jauka tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún mínísítà tó mójútó ètò ohun ọ̀gbìn ẹja pípa àti àlùmọ́nì inú omi ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ áfíríkà ni àìsàn kọ́ọ̀lì ti ń ṣekú pa àwọn ohun ọ̀sìn abìyẹ́ eléyìí tó máa ń mú ìfàsẹ́yìn bá wọn tó sì máa ń lọ́wọ́ sí ìdínkù ètò ọrọ̀ ajé lábala ohun ọ̀sìn sísìn ó wà ní ìjọba alẹ̀ yóò káwọ́ gbéra wọ́n sì ti gbé ìgbésẹ̀ gidi láti gbógun ti àìsàn kọ́ọ̀lì ọ̀hún ó ní lẹ́nu bíi ijọ́ mẹ́ta yìí ni àìsàn kọ́lọ̀ bẹ̀ sí níjà nílẹ̀ Benin tó sì pa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ọ̀sìn abẹ̀mí oníyẹ̀ lágbègbè sẹ̀mẹ̀kójí àbúmẹ̀ kálàfí àti wìdá ọ̀wárí kí àwọn olóhùn ọ̀sìn kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn lórí ìgbésẹ̀ gidi eléyìí tí àwọn ń gbé bọ̀ wọ́n ti sọ di mímọ̀ pé ìgbé ayé ìrọ̀rùn gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè ló jẹ́ ìjọba tó ń bẹ lórí àga ìṣàkóso lọ́wọ́ nínú àbọ̀ ìpàdé ìgbìmọ̀ àwọn mínísítà tó wáyé lọ́sẹ̀ tó kọjá ni wọ́n ti sọ eléyìí di mímọ̀ wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ pé àwọn àkànṣe àtúnṣe iṣẹ́ ìdàgbàsókè eléyìí tí ó bẹ̀rẹ̀ láìpẹ́ lágbègbè kulakọ́jí nílùú kútọ́nù àti kíkọ́ àwọn ohun amáyédẹrùn ló ṣokùnfà kíkó àwọn apẹja àti àwọn míì tó ń gbé agbègbè ọ̀hún lọ sí àyè ìbò mìíràn wọn wá ní lẹ́yìn kíkó wọn kúrò níbẹ̀ wọ́n ti kó wọn lọ sí àyè míì lágbègbè ìjọba ìbílẹ̀ sẹ̀mẹ̀pọ́jí níbi tí ìgbé ayé wọn yóò tún ti máa rọrùn jù bẹ́ẹ̀ lọ bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé ìjọba ti ṣetán láti ṣe àtúnṣe àti àtúnkọ́ ìkóríta ti jují ńklọ́ lẹ́kùn ti lak ahmed bákan náà ni wọ́n yan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sípò lójú iléeṣẹ́ mínísítà tó mójútó ètò ìdájọ́ àti mínísítà tó mójútó ìjọba ìbílẹ̀ àti àwa àwa. àwọn akẹ́kọ̀ọ́ mẹ́rìnlélógún lẹ́ka ìmọ̀ sáyẹ́ǹsì tẹkinọ́lọ́jì ìmọ̀ ẹ̀rọ ìmọ̀ ìṣirò tó jẹ́ ti ilé ẹ̀kọ́ Abume Kalafi àti mẹ́jọ ní ilé ẹ̀kọ́ gíga ti Abume Kalafi ni wọ́n gbà wọlé sílé ẹ̀kọ́ Conseil Africain et Malagas eléyìí tí a mọ̀ sí CAMES láti lọ kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ọ̀jọ̀gbọ́n nínú ọ̀rọ̀ mínísítà tó mójútó ilé ẹ̀kọ́ gíga ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì arábìnrin Eleonel Yayi Ládékàn ló sọ̀rọ̀ ń di mímọ̀ lásìkò tó ń kéde ìkéde ọ̀hún ó wá ní àwọn akẹ́kọ̀ọ́ náà gbọ́dọ̀ rí dájú pé wọ́n fojú sí ètò ẹ̀kọ́ wọn dáadáa kí wọ́n lè bá ṣe àṣeyè àti àṣeyege tí alákànṣepò. arábìnrin sadiya alimatu asuma ti ṣe mínísítà tó mójútó ètò okòwò àti iṣẹ́ ló ṣe ètò ìfilọ́lẹ̀ ètò okòwò ti kájú ti ọdún dèmí fẹ̀ǹtẹ́ dèmí fẹ̀ǹdé ayẹyẹ ọ̀hún tó wáyé ní gbẹ̀gàn tàwọn ọ̀dọ́ tó ń bẹ nílùú lèkì lọ́jọ́bọ̀ tó kọjá ẹ̀ ló ti sọ di mímọ̀ pé àwọn ti ṣe ìfilọ́lẹ̀ iye tí àwọn olókòwò kaṣú kájú yóò mọ̀ ta kílò kaṣú kan àti bí ètò káyàkátà àti ọdún yìí yóò sì máa wáyé bákan náà ló sọ di mímọ̀ pé àwọn ti yan gbogbo àwọn olókoòwò kájú ṣíṣe láti pé gbogbo ìgbésẹ̀ àti àlàkalẹ̀ tí ìjọba là kalẹ̀ òní wọn kò lè wọn sì yapa síbi ètò ọ̀hún ẹ̀wẹ̀ gómìnà mínísítà tó mójútó ètò ohun ọ̀gbìn àti àlùmọ́nì inú omi alàgbà Gaston Kosi Dosùwì náà kò sáláì wà níbi ayẹyẹ ọ̀hún. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ayẹlẹ ìgbìmọ̀ asòfin àpapọ̀ ilé wa ọlọ́lá jùlọ Louis Trafanou ló darí ìpàdé pàjáwìrì kan tó wáyé eléyìí ni láti ṣe àyẹ̀wò sí àbá ètò ìṣúná ti ọdún tó ń bọ̀ eléyìí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè fi síta níbi ìpàdé ọ̀hún òun ni wọ́n ti sọ di mímọ̀ pé àbá ètò ìṣúná tí owó ẹ̀ jẹ́ mílíà mẹ́tàdínlógún ó ní àwọn ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ láti fínífíní kó tó di pé wọn yóò fi tó àwọn ìgbìmọ̀ tí ó máa mójútó ètò àbádòfin nílé ìgbìmọ̀ asòfin wò níbi tí àwọn ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé náà yóò ti máa pe àwọn mínísítà láti fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí àbá ètò ìṣúná ojúléṣẹ́ mínísítà wọn lẹ́yìn ẹ̀ náà ni wọ́n kéde Ògúnwálé Romaric gẹ́gẹ́ bí aṣojú ìjọba orílẹ̀-èdè Benin nílẹ̀ Rúsì Ògúnwálé Romaric náà ló jẹ́ igbákejì ọmọ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ nígbà kan rí Andre Okunlọlá Biawu Àkànbí ẹni tí wọ́n ti kọ́kọ́ kéde ẹ̀ gẹ́gẹ́ bí aṣojú ìjọba orílẹ̀-èdè Benin nílẹ̀ rúsì kó tó di pé ó kọ̀wé fipò ọ̀hún sílẹ̀ tí wọ́n sì yan igbákejì ẹ̀ sí ipò ọ̀hún ní báyìí ó ti dájú pé ọ̀gbẹ́ni Ògúnwálé Romaric òní yóò lọ gba ipò ọ̀hún níbi tí yóò ti máa ṣe aṣojú ìjọba orílẹ̀-èdè Benin nílẹ̀ Rúsì eléyìí tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ ní àwọn ní ìgbà wípé pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti ìrírí ìṣèjọba yóò mú iyì àti àpọ́nlé tó ti àjẹsọpọ̀ gidi láàrin ilẹ̀ Benin àti ilẹ̀ Rúsì lásìkò gbà tó bá fi lọ balẹ̀ bìbà síbẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tuntun tí wọ́n yàn sí. Si wọ́n ti kéde olóògbé Pascal Kofi Esu ẹni tó ti gbà kan jẹ́ ọ̀gá àgbà kàmẹ́ gẹ́gẹ́ bí ẹni tó dolóògbé nígbà ayé rẹ̀ ẹ̀wẹ̀ ọjọ́rùú ọ̀sẹ̀ tó kọjá bákan náà ló ti gbà kan jẹ́ alága ìjọba ìbílẹ̀ kúmẹ̀ ó sì gba oyè àpapọ̀ tilẹ̀ wa nílẹ̀ Benin ní oṣù kọkànlá ọdún demi kans bẹ́ẹ̀ náà ló ti gbà darí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ẹ̀ríkẹ́ ti Atlantic láàrin ọdún demi set sí demi quinze ó jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ sí eré ìdárayá tó nífẹ̀ẹ́ ìlú ẹ̀ tó sì nífẹ̀ẹ́ ìdàgbàsókè ilẹ̀ Benin kí ọlọ́run ọba kó bá wa tẹ́ sí afẹ́fẹ́ rẹ̀ kó sì ṣe ikú nísinmi fún un bẹ́ẹ̀ kó sì rọ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ lójú ìwọ̀nyí ni àwọn àkójọpọ̀ ìròyìn lédè Yorùbá eléyìí tí ẹ ti ń gbọ́ láti iléeṣẹ́ amóhùnmáwòrán Sunna TV ẹ̀jẹ̀ ara yín létí lẹ́ẹ̀kan sí pé ẹ lè darapọ̀ mọ́ Sunna TV Yorùbá lórí àwọn àtẹ ìkànnì ayélujára wa ẹ kàn sí Sunna TV Yorùbá lórí Twitter Snapchat Instagram TikTok Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lẹ́ ó sì láǹfààní láti máa wo àwọn àtúntẹ̀ ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan níkànnì Sunna TV Yorùbá lójú òpó YouTube nígbà tí ẹ bá ṣetán láti darapọ̀ mọ́ wa ilẹ̀ òkèèrè ìpàdé pàjáwìrì ti àjọ tó àjọ ìṣọ̀kan ìwọ̀ ìrìnlẹ̀ áfíríkà eléyìí tí a mọ̀ sí CEDEAO wáyé nílùú Accra lórílẹ̀‐èdè Ghana ìpàdé ọ̀hún ò ní wọ́n pè láti sọ̀rọ̀ lórí bí àwọn ọmọ ológun ṣe gbàjọba nílẹ̀ Guinea Conakry wọ́n ti wá sọ di mímọ̀ pé títí di àsìkò kan náà àwọn ti dáyẹ sí ilẹ̀ Guinea Conakry tó jẹ́ ìkan pàtàkì nínú àwọn orílẹ̀-èdè tó wà nínú àjọ ìṣọ̀kan ìwọ̀ ilẹ̀ Áfíríkà kí eléyìí ó lè bá tètè mú wọn láti tètè dá ìjọba padà sí ọwọ́ alágbádá orílẹ̀-èdè mẹ́ẹ̀ẹ́dógún ló wà nínú àjọ ọ̀hún wọ́n ti kọ́kọ́ yan àwọn aṣojú láti lọ bá àwọn ikọ̀ ológun tí wọ́n gbàjọba nílẹ̀ lọ́wọ́ alfa Condé sọ̀rọ̀ nílẹ̀ Guinea bí ó tilẹ̀ jẹ́ pé ìpàdé ọ̀hún kò tí ì so èso rere títí di ìgbà tí a fi ń ṣe àkójọpọ̀ àwọn ìròyìn yìí ẹ̀wẹ̀ ìjàmbá ilé kan ṣẹlẹ̀ ní ilé ìtura post lọ́jọ́ ìṣẹ́gun sí ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá ní agbègbè Brazzaville lórílẹ̀‐èdè Congo olómìnira ìjàmbá náà tó jẹ́ ìṣẹ̀lẹ̀ ààrin kàyéfì fún gbogbo àwọn orílẹ̀-èdè inú ń kọ wọ́n lóminú tí wọ́n sì sọ pé ẹlẹ́ẹ̀kejì ní tí irú ìjàmbá náà tí ó lágbára bẹ́ẹ̀ yóò ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún àkọ́kọ́ ló ti kọ́kọ́ wáyé ní ọdún demi ons níbi tí ìjàmbá náà tó wáyé ọ̀hún ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní àti dúkìá àwọn ènìyàn jẹ́ tó sì ti bẹ́ẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di aláìní agbẹnusọ ìjọba nílẹ̀ Kóńgò olómìnira ti wá sọ di mímọ̀ pé gbogbo ìgbésẹ̀ àti ìgbìyànjú ní ìjọba yóò gbé láti rí pé irú ìjàmbá bẹ́ẹ̀ kò tún ṣẹlẹ̀ mọ́ lọ́jọ́ iwájú wọ́n sì rọ gbogbo àwọn orílẹ̀-èdè pé kí wọ́n fi ọkàn balẹ̀ káwọn náà sì máa ní àkíyèsí bẹ́ẹ̀ ni kí wọ́n máa gbìyànjú láti máa yára fún gbogbo ohun tó lè mú ìjàmbá náà wá lóòrèkóòrè tó a ò ní rí jù báyìí lọ lábala àwọn àkójọpọ̀ ìròyìn lédè Yorùbá láti iléeṣẹ́ amóhùnmáwòrán Sunna TV eléyìí tí a fi kalẹ̀ sí ìgboro ìlú Kútọ́nù nílẹ̀ Bẹ̀nẹ̀ olómìnira tí ẹ bá ní àwọn àkíyèsí kan àbí ìtanijí kan tí ẹ fẹ́ sọ fún wa àwọn nọ́mbà tó ń lọ lójú amóhùnmáwòrán yín òun lẹ́ ó kàn sí bẹ́ẹ̀ bá ti ń pè wá àwa náà ó máa dá yín lò lẹ́yẹ òsọ̀ka láti gbọ́ àwọn àkíyèsí ìtọ́nisọ́nà àti àwọn ìtanijí tẹ̀ ní fún wa àjọṣepọ̀ àwa àti yí kò ní bàjẹ́ títí ìgbà míì tátùn láǹfààní láti pàdé lábala àkójọpọ̀ ìròyìn lédè yorùbá adéyínká adéwọ̀yí ló sọ wípé láyọ̀ lápàdé. Allahu Akbar. love.